gbogbo. Ìhóbá tó láyọ̀ abẹ́yọ̀ lọ́kùn mi. Títí láyé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. Lọ́dọ̀ rẹ̀ mọ̀ mí o. Ìhóbá tó dá mi lọ́la. Olórí ká ẹ ṣe. ní ẹ̀sọ́ aláàánú mi. Aláàánú mi. Bó o ṣe ń sọ̀rọ̀ mi yíyàtọ̀ o. Oh, bàbá o aláàánú mi ó lù fẹ́ ọkàn mi ò ṣe o bàbá rere bó o ṣe ń sọ̀rọ̀ mi ìyàtọ̀ o mo dúpẹ́ kíkẹ́ òkè mi ẹni tó ní fáàtò kò mo dúpẹ́ kíkẹ́ òkè mi ọlọ́run tó bá kíkẹ́ lórí ẹ mo dúpẹ́ bó o ṣe ń sọ̀rọ̀ rẹ láyé mi mo máa dúpẹ́ tèmi ọ̀rọ̀ tí jáde dání tó ń sọ mo bó ti sọ mo máa dúpẹ́ tèmi o. Èsì ò tí yóò ọkàn mi wọ́n mi kú yàrá mi. Kristi olùfẹ́ ọkọ mi. Ìwọ mi kì yàrá mi o. Olúwa gbóhùn. fresh fm nìbàdàn làwà. níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tà mí sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. níbi gbogbo tẹ́ ẹ ti ń jẹ ìgbáládùn ìkànnì Fresh FM one zero oh five point nine ilé orin níbi tí àárín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín kíkìrín ètò tó ti máa rin kíkín jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo ibẹ̀ náà látún ti ń kíyìn yìí challenge la wà nílẹ̀ Ìbàdàn olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn ẹja tún bẹ̀rẹ̀ sí ni mọ̀ yọ̀ sí ìyẹn létí o ajá balẹ̀ ìròyìn kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ nínú àwọn ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ mọ́ ojúmọ́ tó mọ́ ńlá fi jẹpo ilẹ̀ tó mọ́ àmújẹyọ̀ lónìí àtúnṣe bẹ́ẹ̀ àtúnjẹ mádùnmádùn bàbá oyin màní lágbára ọba mi Èdùmàrè àní ìjà sàn tíya ọbẹ̀ tọ́lẹ́ran kùsìkùsínú lọ́bẹ̀ Èdùmàrè ní ọmọ jẹ́kọ́mọ kángun sí kó wá wa ìtumọ̀ ni pé àdáwọ́lé wa yóò máa yọrí sí rere ni o ẹni ní ọjọ́ àbámẹ́ta eléyìí tó gbẹ̀yìn nínú oṣù àkọ́kọ́ ọdún 2022 ọbẹ̀ Èdùmàrè mọ́ ṣe léléyìí tí ó gbẹ̀yìn nísẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan wa torí wípé kí ni torí pé èní ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2022 tí ó tù wá lára tí wọn ò sì ní fi wá ṣe ètùtù tẹ̀bí tààrà wa ọmọ yín ló wá ń kí yín o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rè tó náà fẹ́ yín fáyọ̀ tó pọ̀ Oyètáyọ̀ Ọládìméjì MC Ansom agúnrégé lédè mo ṣe ládùúrà yóò mọ agúnrégé fún ẹnì kọ̀ọ̀kan wa ní o ẹ ti mọ̀ náà lọ́wọ́ ọlọ́run mo wà ń tèmi ibẹ̀ ní káyìn náà wà tayọ̀tayọ̀ báyìí ni mo tún gbèdé léè tó jẹ́ pé tayọ̀tayọ̀ náà ní ìfimọ̀ tari ẹ̀ sì ni ètí kẹ́ ẹ máa bá ń fi tayọ̀tayọ̀ kẹ́ ẹ máa fi gbọ́ torí pé fèrè ayọ̀ eléyìí tí mo tún fọn láàárọ̀ tòní bẹ́yìn bá wá wà níbi tó jẹ́ pé kò bá àárọ̀ dé àtàwa tó jẹ́ pé àárọ̀ náà ló bá dé lọ́dọ̀ tiwa káàkiri àgbáyé àtẹ̀yìn tí ò bá àárọ̀ dé níbi ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé ẹ wò ó lágbára ọba mi èdùmàrè ẹ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ tí rọ kókò lágbàlá òun náà ni ó rọ kó wa wa o ẹ̀já lọ gẹ́gẹ́ bí ìṣe wa wọ́n pé eku tí ọba ti lójú òpó ńlẹ̀ kì í ṣe arẹ́sà ẹ̀jẹ̀ á lọ pẹ̀lú kókó eléyìí tá a kọ́kọ́ mọ̀ ọ́n kó jáde fún yín tí ó dàbí ìgbà tí èèyàn bá dìde ipò kókó èyí tí Yorùbá ń pè lógì tọ́wọ́ sẹ́wé láàkó tútù pẹ̀lẹ́ àbíà ń ti ń dá fún tòló bíi pé kóun ti ẹ̀rí àkàṣẹ̀kẹ́ kóun ó fi ti kókó ọ̀hún dà ọ̀hún igun láàárọ̀ tòde ni ojúde ìwé ìròyìn Saturday Tribune gangan òun lélẹ́yìí tí mo kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ balẹ̀ sí láàárọ̀ yìí èyí tí wọ́n sì kọ́ gàgàdàgbà gàdàgbà sójúde ìwé ìròyìn náà tí wọ́n dìídì fẹ́ jẹ́ kí ojú gbogbo kó kà á òun ló mọ̀ ní ń ṣe o pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tí ó ń jáde látẹnu ẹgbẹ́ òṣèlú alábùradà ní Nàìjíríà People's Democratic Party PDP wọ́n pé wọ́n ti kọjú ọ̀rọ̀ sí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari o pé bàbá èyí àtijẹ́ sàǹfàrà ẹ sọ pé lọ́ọ́ yọjú sí hàn ẹ lọ yọjú kí ló bí kí ló fà á wọ́n ní àbí káwa sọ wípé alọ́ba atúnlójó ń dán èyí sì lọ́ba kó lójó kí ló dé tí ààrẹ tí ò fi lọ àbí bàbá ń fọgbọ́n sá ọgbọ́gbọ́n làgbàlagbà fi sá fún màlúù ṣé bàbá ń fọgbọ́n sá fún àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tí wọ́n ń kọlu àwọn èèyàn lágbègbè ibẹ̀ òní ojú ìwé kẹrin ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ gangan ni wọ́n dìídì fi ìròyìn yẹn tí wọ́n fi á lódìndé ṣẹ̀wárí ìròyìn kan eléyìí tí ó jẹ́ pé òun ní ìwé ìròyìn Saturday Punch tí àwọn kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ bí mo ṣe ná ọgàn láàárọ̀ yìí ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ ń tiàn lẹ́gbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP náà ni o wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP àwọn ń tiwọn ń tiwọn wọn ò tiẹ̀ wó bẹ̀ lórí pé bóyá àmọ̀ pin agbára ọmọ tìgùn kan bọ́ sí gùn míì wọ́n ní wọ́n ti ẹ̀wọ́ bẹ́ẹ̀ ń tiwọn o wọ́n ti sọ̀rọ̀ yáńyá sétí gbogbo ayé wọ́n sì ti ń ké sí Àtíkù Kwankwaso àti àwọn míì pé gbogbo yín pátá ilẹ̀ lẹ́tọ̀ọ́ láti jígbó kẹ́ẹ̀sì dùn bí tíkẹ́ẹ̀tì ààrẹ bá bọ́ sí yín lọ kẹ́ẹ̀sì gbà lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP kó fi jẹ́ pé ẹ̀yin náà ilẹ̀ sojú ẹ̀ bẹ́ẹ̀ bá ti jáwé olúborí líbò abẹ́nú. No? láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà nínú ìbò àpapọ̀ eléyìí tọ́jà wípé ó ń bọ̀ lọ́nà bákan náà ni wọ́n ní àákan èèyàn ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti pé kọ́mọdàgbájú láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ta ló ń tọ̀hún Àtíkù Abubakar ni wọ́n ní ẹni ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Àtíkù ti sọ̀rọ̀ dá padà èsì fún Mákindé pé wo bábọ̀ dàgbà jù láti pé kí wọ́n jà rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà not too old to contest èèbó Gẹ̀ẹ́sì eléyìí ti fi ń dáhùn nù ṣẹ̀wárí ní ti Ohanaeze Ndigbo wọ́n pé àwọn náà mọ̀ ti sọ̀rọ̀ ń tiwọn wọ́n ní wọ́n ní ní báyìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ létí kẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ jẹ́ ẹ̀yà ìgbò etí yín mélòó bọ́bá jẹ́ pé méjì ní kílẹ̀ ẹ fi gbọ́ bọ́bá jẹ́ pé ọ̀rọ̀ náà lẹ fi ń gbọ́ ìkankan yín ẹ gbọ́dọ̀ lọ gba tíkẹ́ẹ̀tì pé ẹ wá jẹ́ igbákejì fún ààrẹ lẹ́gbẹ́ òṣèlú PDP tàbí APC ìka ìkìlọ̀ ìlànà fún yín yìí bí wọ́n ti nà sí ọ òun nù lójúde ti ìwé ìròyìn Saturday Punch ibẹ̀ ni ìròyìn yẹn wà bákan náà òun ti sọ̀rọ̀ jáde o gómìnà Abíọ́dún wọ́n lọ sọ̀rọ̀ ó pé ṣe rí ìlànà tó ń bá ti tọ̀ lẹ́gbẹ́ òṣèlú ọlọ́wọ̀ All Progressives Congress APC ní Nàìjíríà igun tá a fi sí bá a ṣe pín nígunnígun ẹ̀jẹ̀ á fi tì sọ́dọ̀ ààrẹ ilẹ̀ Muhammadu Buhari ààrẹ ni ó ṣe atọ́nà wa bá a ti ṣe pín kínní ọ̀hún tí ó fi jẹ́ pé yọ bọ́ sójú ẹ̀ bẹ́gbẹ́ òṣèlú APC bí wọ́n ti ṣe ń fẹ́ gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ ojú ìwé kẹrin tèèdè ìwé keje nínú ìwé ìròyìn Saturday Punch ibẹ̀ ni àwọn ìròyìn yẹn ni wọ́n wà láàárọ̀ yìí ẹ̀jẹ̀ ń tún tajú kán ìtajú kán mi èmi ni mo rí mo rí sọ̀ndẹ̀ ni o ìròyìn kan eléyìí tó náà ń jáde lójú ìwé karùn ìwé ìròyìn Saturday Punch tó fi ń pe àwọn ọ̀dọ́ lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gbóhùn sókè kí ni wọ́n gbé e sókè sí wọ́n pé Dangote ọ̀tẹ́dọ́lá ètí yín mélòó ẹ̀yin náà mọ̀ wò kíní ìran o ẹ̀yin náà gbégbá láti jìgbò dúpọ̀ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ darapọ̀ máwọn tí wọ́n ti ń pé àwọn nífẹ̀ẹ́ sí àwọn nífẹ̀ẹ́ ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ kan tó jẹ́ ti àwọn ọ̀dọ́ lápá àríwá ni wọ́n ń pe ìpè bẹ́ẹ̀ ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Punch ibẹ̀ ni wọ́n fi ìròyìn yẹn tí wọ́n dìídì fi sọ̀dọ́ sí láàárọ̀ tòní ṣẹ̀wárì bàbá náà gan ìwé ìròyìn Saturday Sun láàárọ̀ yìí kí ni wọ́n wí kí ni wọ́n sọ wọ́n ní ọ̀rọ̀ ọmọ tí ń jáde Mbazuli Amechi òun náà ló ń fi ọ̀rọ̀ síta lójú ìwé kẹta léní ogún ìwé ìròyìn Saturday Sun ó pe ìgbésẹ̀ ó ti ń wáyé lójú náà kẹ́ni lójú náà ti rí wípé Kánú ọgbà òmìnira ní ibi gbaga eléyìí ti ń bẹ lọ́wọ́ sìnkún ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí ìwádìí táwọn dìídì kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ sójúde ìwé ìròyìn Saturday Sun láàárọ̀ tèní ni wọ́n ti ń pe ẹgbẹ́ Afẹ́nifẹ́re Ohanaeze gbogbo wọn mọ̀ ti gbé ohùn sókè wọ́n ní èyí tí wọ́n sì ń wí òun náà ni pé káwọn ó ṣera àwọn ní òṣùṣù ọwọ̀ Yorùbá Council of Elders náà ń sọ̀rọ̀ ńbẹ̀ YCA e. wọ́n ní ẹ wo àní àní ò sí o ọ̀dọ̀ wa ni ẹ já mọ̀ bí ó ṣe bọ́ sí. Si kí ni kọ́ ọ̀hún ipò ààrẹ nínú ìbò gbogbogbò tọdún 2023 kó fi jẹ́ pé apá abẹ gẹ́gẹ́ òní ọ̀bọ̀ sí o wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ báyìí pé ẹ sọ fún ẹgbẹ́ òṣèlú APC wípé àní-àní ò sí o yóò sàn kí wọ́n tètè mú ẹnì tó wá lápá gúúsù lẹ̀ Nàìjíríà bí bẹ́ẹ̀ kọ́ ìpàdánù ìbò ní abala kejì rẹ̀ ilẹ̀kùn tí ọba ti sílé tí ò sí òde kò síbi kẹta tó fẹ́ ṣí sí o ìyọba ohun àwọn gédéǹgbé náà ni ìròyìn tó jẹ́ gbajúgbajà láàárọ̀ yìí ni ti eléyìí tí gómìnà Abíọ́dún sọ wípé ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari náà ni àwọn ń retí kí bàbá ọ sọ̀rọ̀ lórí ìlànà bí wọ́n ṣe pín nẹ́gànnẹ́gàn zónì à ń bọ̀ ńbẹ̀ náà wọ́n ti gbé nínú ìwé ìròyìn Saturday Sun bó ti ṣe ń jáde láàárọ̀ tìní ṣẹ̀wárí ní ojú ìwé kejìlélógún ìwé ìròyìn Saturday Sun eléyìí tó bóde láàárọ̀ tìní sátidé wọ́n ń sọ̀rọ̀ ńbẹ̀ àwọn mèyí ti yálà ní o wọ́n ní wọ́n ti pín kalẹ̀ pé ẹ wò ó bí nǹkan ọ̀bà rí bẹ́ẹ̀ ti ṣe ń fẹ́ tí ó bọ́ sí i ìlànà tẹ́tẹ̀ lére o ẹ̀yin ẹ̀yà Ìgbò Yorùbá tẹ́ pé ẹ̀yin náà ẹ fẹ́ di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àní àní ò sí ohun àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe ẹ kọ́kọ́ já ewé orí jìnnà eléyìí tí ẹ fi máa bẹ àwọn wípé ẹ̀yin fúlàní o ẹ jèbùrẹ́ awolùgbẹ́bẹ̀ wọ́n ní bí wọn bá ti ṣe bẹ́ẹ̀ kẹ́nìkan kọ́ mọ̀ retí pé àwọn wàá ṣe kíni o àwọn ó ṣùgbà wọn nínú ìbò eléyìí tí ń bọ̀ lọ́nà yìí bákan náà ni wọ́n ní kò sí àní-àní o ní tàwọn ń tàwọn àwọn mèyí ti àlà ẹ wọ̀ ọ́ kò sẹ́nì kankan táwọn ó ṣe àtìlẹ́yìn fún àfi ẹni tó bá fi ààyè gba ààyè ìgbàlódé tí àwọn ó ti máa da ẹran ìdáranjẹ eléyìí tí wọ́n ń pè ní grazing reserves wọ́n ní bẹ́ẹ̀ yàn kábà ti pé ọ̀sá ààyè rẹ̀ kọ́mọ̀rẹ́ tí ìbò tàwọn ìbò àwọn kẹ̀ kò lè dọ́dọ̀ irúfẹ́ onítọ̀hún ojú ìwé kejìlélógún ìwé ìròyìn Saturday Sun ibẹ̀ ni ìròyìn yẹn ibẹ̀ ló tẹ̀dó sí ṣẹ̀wárí nípínlẹ̀ láàrin ìkan ọ̀gbọ́dọ̀ ju kan gbogbo ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin làgbọ́dọ̀ mẹ́nuba bí kó àwọn bí wọ́n ṣe gbé àkòrí kalẹ̀ mo ti ná gan ìwé ìròyìn the nation eléyìí tó jẹ́ pé òun náà wáde láàárọ̀ tòní o ìyìn táwọn náà sì kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ kò ṣe o lẹ́yìn ìyìn tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú ìmúrasílẹ̀ ìbò gbogbogbò tọdún 2023 wọ́n ní ọ̀rọ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ó ti wá ńlá tá a sì báyìí ń ti ń débi tó ní akáàkì ṣáà pinnigun ṣáà pinnigun lẹ́gbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP ọ̀rọ̀ Abíọ́dún tí mo pé gbajúgbajà ni ọ̀tún àǹbẹ̀ náà wọ́n ní gómìnà Abíọ́dún tiẹ̀ ó ti ní ẹ̀wà ní àní òsì ó ní tẹgbẹ́ òṣèlú APC bàbá ààrẹ lẹ̀ yìí iná ni ó mú ìlànà lélẹ̀ eléyìí tí àwọn tẹ̀lé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sójúde ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ojú ìwé kẹrin gangan ni wọ́n gbé sí Sunday Sunday ẹ̀wájú agbéra pa ká lọ sí ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn the nation eléyìí tí ó jáde láàárọ̀ yìí o wọ́n ní ní ti ọ̀rọ̀ èkìtì ìbò gómìnà lẹ́kìtì lọ́dún tá a wà yìí èkìtì twenty twenty two wọ́n ní wọ́n ti fi ọ̀rọ̀ léde báyìí o ta ni sọ̀rọ̀ bádàrú ni bádàrú ni kò sí kankan nínú àwọn tó yẹ kí wọ́n kópa nínú ìbò abẹ́nú lẹ́gbẹ́ òṣèlú APC tí wọn ò ṣe bẹ́ẹ̀ tí wọn wà níbi ìbò abẹ́nú ẹgbẹ́ ọ̀hún wọ́n ní báwọn ṣe ń sọ̀yún ni wọ́n pe kan lára àwọn tó jẹ́ pé òun náà kópa nínú ìbò ọ̀hún lòun náà tún ti náà sókè pé ẹ wo àgbà faramọ́ o èsì ìbò abẹ́nú lẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkìtì àwọn ò ṣe kínni ẹ̀ bá àwọn wá bí wọ́n ṣe gbégi lé e torí pé àwọn faramọ́ àwọn ọ̀gbà ọ̀rọ̀ yẹn òun ló wà ní ojú ìwé kọkàndínní ọgbọ̀n ìwé ìròyìn The Nation eléyìí ti ó jáde ní àárọ̀ tòní ẹ wá jẹ́ agbéra pápápá ọmọ alájẹ níwá o ẹ já dé ojú ọjà ká já sí i bá a bá padà dé láti ojú ọjà èyí tèrè èjì tèrè tèrè ìnà tèrè ká bẹ̀rẹ̀ sí ni máa na gbogbo ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì sórí àgbàgbé ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ọlọ́wọ́ ìyanu mo fẹ́ ìfàmì òróró yẹn gbogbo ìdẹ́sẹ̀ tó fẹ́ já o. wọ́n ní olúfẹ́mi òní sẹ́mẹ́ntẹ́tọ̀ ni ọlọ́run sọ fún pé lóru mọ́ndé tààtì fọ́sì jánu mọ́jú mọ́jọ́ kìíní oṣù kejì. òun fẹ́ ti pàṣẹ ìfàmì ròyìn àti májẹ̀mú. jáàjà gàkúọ̀ lórí gbogbo èèyàn. night of covenant and anointing. àkórí ẹ̀ agbára ìfàmì ròyìn. power of anointing. gbogbo ogun ló máa ṣe o. gbogbo tó dàbí òkè. níjẹ́ èsù máa tari ẹ̀ bá ní pàṣẹ ìfàmì ròyìn. ìwọ náà máa bọ̀. wọ́n ní ìbápadì ọlọ́run aláàyè. nípasẹ̀ ìfàmì ròyìn. lórí àwọn wòlé máj májẹ̀mú àtàwọn olórin ẹ̀mí bí. Láìmí rí ẹ̀bọ̀. Ẹ̀sítọ́ parẹ́mọ. Táíwò ògùn bí. Tọ́lú ìbí tó yẹ. Ọ̀pẹ̀yẹmí Madu. Máyọ̀ Wálí. Wọ̀lú Olúfẹ́mi òní ni wọ́n máa gba gbogbo èèyàn lálejò. Gbogbo ẹ̀ ní prayer six. Tó wà lẹ́lẹ́nu sunsun náà. Níbàdàn. Nípasẹ̀ Fẹ́mi òrìyàn. Gbogbo ìdè máa já. Gbogbo wa lájọ máa sọ testimony tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfisọ̀t lọ́nà àkànlélówà one ninety nine thousand náírà péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ tó wẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan ti pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira. ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn àti pọ́ǹpì concept developer that cares. You know I like dark like tea. Right. Take me, take me anywhere I will go. Rejoice Place Supermarket. Ẹ̀hẹ́n. Ilé ìtajà ìgbàlódé tẹ́ ẹ ti lè rí ohunkóhun tẹ́ ẹ bá ń fẹ́ rà. Láìsí wàhálà tàbí pákáleke. Ti dùnnú ti fọkànbalẹ̀ làwọn èèyàn fi ń ná Rejoice Place Supermarket. Torí pé kò sóhun tí wọ́n wá débẹ̀ tí wọ́n rí. Oríṣiríṣi daily needs bíi beverages, toiletries, packaged imported and local foods. Ìyẹn àwọn oúnjẹ ilẹ̀ yá àti tòkè òkun tí wọ́n ti ṣe lọ́jọ̀. Ohun mímu ẹlẹ́rìndòdò lónìí rànran. Tó fi mọ́ imported wines lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni àtẹ̀yí tẹ̀ ń rò lọ́kàn yẹn gan. Ìrọ̀ rọrùn lọ́jà wọn owó wọn ò sì gun pa tẹ̀ríntọ̀ yàyà ni wọ́n fi máa dá yín lóhùn láàyè tó rọjú ẹ kàn sí rejoice place supermarket lẹ́ni ní forty two liberty road by bọ́láìgì bus stop adjacent db filling station òkè àdó ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one eight seven one five four two five six tàbí zero nine zero nine eight eight eight zero one five three wọ́n wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at rejoice place supermarket rejoice place supermarket òǹtajà pàdé òǹrajà gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n bàbá kálẹ̀ tó òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú jésù kristi àkórí ìsọjí ńlá látọwọ́ ìjọ deeper life káàkiri ayé gbogbo oníwàásù àgbà ajínrere àgbáyé tó bámúbámú fún agbára ọlọ́run wf kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire agbára ọlọ́run asábíàrá lọ́wọ́lẹ́tọ̀ yín wá o bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmúyì ìbàdàn ní sọ́jà àràgbà yamuyamu yìí kan ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí láago márùn-ún àṣálẹ̀ ojoojúmọ́ ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó tó Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and goi to mention Ibadan fuel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. agbọ́dọ̀gbà ìbùkún tún ṣe tán tí ó sọ kalẹ̀. ní mọ́ni ọ̀sẹ̀ tó ń bọ̀ january thirty one ọdún yìí juda mega praise twenty twenty two ọ̀dẹ́ ọdún yìí tún ti fò. àpéjọpọ̀ kọrin sí olúwa pẹ̀lú àwọn gbajúgbajà olórin ẹ̀mí kàkàkàkà àtàwọn adẹ́rìn bẹ́ẹ̀ kẹ́ ní stand up comedians nàìjíríà ọdún yìí tún máa gbúre kejì gẹ̀yàtọ̀ pẹ̀lú dókítà yìí káyé fẹ́lẹ́ mọ́ ẹ̀ láti tẹ̀rí nítorí ọlọ́run sọ bẹ́ẹ̀. ìdè ní ọlọ́ba. nítorí ààrẹ. ẹsẹ̀ ìgbẹ́kẹ̀lé. jẹ́mi ọlábísí. adébólú twins. yanni ológun ara. gòkè bàjọ́ wa. ṣẹ́gun adéwọlé kòkòrò. máa kájọ. bísí aláwìyẹ. kọ́lá kárí ṣe wọlé jésù. bàbá tó mi ṣe. ayọ̀dẹ̀ òye wọlé. ìṣòro ayé mi ti dọ̀rọ̀ ìtàn. akẹ́tọ̀ ìdòwú fà. fẹsọ̀lìsì. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kàkà ní ẹ̀ka dàkà. àwọn tó máa darí ètò darí gbẹ̀kẹ́ wa lọ́jọ́ yẹn ni wòlíì àgbà. wòlíì àròlé. mc remote. pepper boy. sita peteru. àti mc akabala. lọ́jọ́ yẹn rẹ́fẹ̀rẹ̀ kẹ́ndí alábí lolùgbàlejò àgbà. jọ́dá mẹ́ twenty two. àpéjọpọ̀ olórin ẹ̀mí táwọn kọrin ní sí olúwa. látàrí ọjọ́ ní dọ́kítà yìí káyé fẹ́lẹ́ lọ́dọọdún. ọjọ́ ajé mọ́ ní ọ̀sẹ̀ tó bọ̀ yìí ni o. january thirty one ọdún yìí ló máa wáyé o. emalete baptist church ní ọdún challenge ìbàdàn. bẹ̀rẹ̀ la gún mẹ́jọ alẹ́ mẹ́jọ kẹlẹ́lẹ́. ọ̀fẹ́ ni kò sí owó ìwọlé. ẹni tí o bá lo ìbomú. nọ́ọ̀sì máàkì nìkan ni ò ní wọlé o. ẹ wá ẹ kí a kọrin sí olúwa. yàwó ìwà yọ sí àpáta ìgbàlá wa. ní àkókò tí a bá yìn. bẹ̀rẹ̀ sí ọ̀hún máa nínú ọdún yìí máa jẹ́ tèmi tiẹ̀ lórúkọ Jésù gbàgbé ọlọ́run ó jẹ́ arẹ́sìn ò mọ̀ gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra Ibadan. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka ẹ gbọ́ kí ló ń já okùn fẹ́ lílù ìyàwó bí ẹni lu bàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pabambari ẹ̀ tó wá bí sẹ́mínà yìí wá ọkùnrin tí ò lè ṣe déédéé lọ́dọ̀ ìyàwó ẹ̀ àìtètè rọ́mọ bí nílé ọkọ mínà ta pè ní okùn ìfẹ́ tó lalẹ̀ wù látọwọ́ àrẹ ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀lú àtìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn tí ó wáyé ní sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n music house challenge ìbàdàn ní déédéé aago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí àlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ohun tó fà á àti ọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ṣègùn ìbílẹ̀ ọmọ bọ́láńlé ọláoyè tó ṣe gbéra àti gbà bẹ́ẹ̀ egbògi ìbílẹ̀ amára ọkùnrin gbá yagiyagi tó tún jẹ́ onígbọ̀wọ́ sẹ́mínà yìí àwọn gan bọ̀ pẹ̀lú òbítíbitì egbògi ìbílẹ̀ tájọ NAFDAC fọwọ́ sí tí wọ́n sì tún dá wa lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi àìsàn tí ń fa ìrọmọbí bọ̀ láti bá wa sọ̀rọ̀ lórí ìbágbépọ̀ lọ́kọláya zero eight one one three two nine six one three four tàbí zero eight zero three four one zero five five eight six. ẹ ṣe olóore bàbá ẹlẹ́rù ni. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò jọ́dánì tá a ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú bíbélì. a máa gbéra ní ọjọ́ karùn-ún a sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two. you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of jordan as led by reverend and reverend mrs pf owa evangelist ojuade and pastor seun oyewusi oníwàásù among others for inquiries please visit Fly office Success House, 7 Up Road, Oluyale Main Estate, Ring Road, Ibadan. Or call 0706 337 7729. Ìrìn àjò ẹ̀mí Jordan pẹ̀lú bàbá PF Ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run alàyè mi. Àjọ máa It is the season of enthronement. It is the season to unveil the 2021 Oyo State 100 most influential personalities and brands. The season to enthrone the 2021 Oyo State Man of the Year. The season to unveil the 2021 Oyo State Youth of the Year. The King of Boys. This three in one event comes up Sunday, 30th January 2022 at Manhattan Hall, Jericho, Ibadan. Red carpet starts 3 p.m. Main event 5 p.m. This event is brought to you by The Watch Africa Limited and proudly supported by Ibadan Media, the Ayo George event, and Manhattan Hall. Official media partner Fresh 105.9 FM. For inquiries, please call 0803 321 4256 0706 193 5123 and 0807 288 7155. Proudly endorsed by the Oyo State Government. Oyo State, raise up for the enthronement. Ajabale. Ajabale. ajá balẹ̀ ìròyìn níkànnì fresh fm one zero five point nine ilé orin ọ̀yàbọ̀ láṣẹ rìn ẹjẹ́ àrìn báyìí láàárọ̀ ti tòní ni o ẹ jẹ́ ká gbé e láti inú ìwé ìròyìn the punch ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ òun náà ni ìyàwó ọmọlúàbí mo pé bá a bá ti dé láti ojú ọjà ká bẹ̀rẹ̀ sí ni máa já àwọn ìròyìn ọ̀hún sí ni o lélẹ́yìí tó jẹ́ wípé ẹ ti gbọ́ kókó orí ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àgbérùgbèsọ̀ so láàárọ̀ tòní ọ̀yà ẹja lọ ò sí eléyìí tí ìwé ìròyìn The Punch tí wọ́n kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ àkórí ẹ̀ sí ojúde wọ́n tẹ́ pẹpẹ ìròyìn sí ojú ìwé kẹrin ni eléyìí tó ní ń ṣe ò tí wọ́n fi ń pe ẹgbẹ́ òṣèlú PDP òṣèlú alábùradà nìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà People's Democratic Party wọ́n ní wọ́n ti ní tó ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ẹ̀ aláwa ń pe igun bíi lọ́kàn kápin nígun nígun ẹ̀jẹ̀ àgbẹ̀yẹn tì sí ẹ̀gbẹ́ kan o wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ yanya báyìí o pé àti Àtíkù àti Kwankwaso àtàn míì táwọn náà fẹ́ jìgbò láti gbìyànjú bóyá tíkẹ́ẹ̀tì àjẹbọ́ sí wọn lọ kí wọ́n fi láǹfààní láti dipò ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́dún 2023 nínú ìbò gbogbogbò wọ́n ní gbogbo wọn wọ́n ti pé ààyè ti wà ńlẹ̀ fún yín o kó ń kálukú kọlọ̀ ọmọ gba fọ́ọ̀mù bákan náà ni wọ́n pe ọ̀hánẹ́ẹ̀zẹ̀ ti sọ̀rọ̀ ń tiẹ̀ náà kí ni wọ́n ń wí kí ni wọ́n ń sọ wọ́n ní ìròyìn òun ló ti ń jáde báyìí o ìpè ẹgbẹ́ òṣèlú alábùradà ní Nigeria People's Democratic Party wọn ò fi ọ̀rọ̀ pé igun kan ní tíkẹ́ẹ̀tì ààrẹ ń lọ wọn ọmọ fi ṣe wọ́n ti sọ báyìí pé gbogbo àwọn tí wọ́n bá mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ sí láti júgbó fún ipò náà ní kíkó wá wọn kọlọ́mọ gba fọ́ọ̀mù báyìí o yálà ó wá láti apá àríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn tí èdè gúúsù orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n pé kódà gan pa wọ́n ti dídì sọ̀yàyà wípé igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa nàìjíríà àtíkù abubakar ó ti yá àákò ti tó bá ọba tó fẹ́ kà á síwájú gbáàkà kọ́ ọ tún wá gbìyànjú bọ̀ ọba lè rí tíkẹ́ẹ̀tì gbà bákan náà wọ́n ní wọ́n ti ké sí ẹnì tí òun náà tó jẹ́ pé ààrẹ ilégbìmọ̀ asòfin àgbà ńlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀mọ̀wé Bùkọ́lá Sàràkí wípé ọ ti yá o Sàràkí bọ́ ọba tó fẹ́ kí kinní ọ̀hún kó o tún kì í síwájú sí i àyè ń bẹ ńlẹ̀ fún ọ bọ́lọ̀ ń balẹ̀ jẹ́ tíkẹ́ẹ̀tì ọbọ sí ọ lọ wọn pe bí ọ̀rọ̀ yìí bó ti ṣe ń jáde ló ń kan gómìnà Bala Muhammed tí í ṣe gómìnà ti Bauchi àti àwọn míì tèèmọ Aminu Tambuwa àti Kwakwanzo tóun náà ti fìgbà jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Kánò rí àtàn mí àtàn mí tí gbogbo wọn sọ pé àwọn náà nífẹ̀ẹ́ sí láti jígbó fún ipò ààrẹ wọn ni bí ọ̀rọ̀ ọ̀hún bí ó ti ṣe ń jáde òun náà ló ń bọ́ sí àákò eléyìí tó jẹ́ pé gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tó fi ọ̀rọ̀ léde o léyìí tí ọjọ́ wípé wọ́n fi ń ṣe é lálàyé wípé àní àní ò sí o ẹ̀ẹ́bí ó ti ṣe wà ńlẹ̀ báyìí báyìí àti a sì ń gbé ọ̀rọ̀ kalẹ̀ wọ́n ní nígbà tí wọ́n najú rẹ̀ síta wípé ní ọjọ́ ní oṣù kẹwàá ọdún 2021 òun náà ni ọ̀rọ̀ jáde láti ẹnu gómìnà wípé yọ̀ọ̀dà o tí wọ́n bá kú lè jẹ́ kí a mọ̀ pàtó àwọn wo gan lọ́yẹ kí wọ́n ó jìgbó kí wọ́n ó dìbò láti fi dìbò abẹ́nú kí wọ́n ó sì fi ntí bá ń bẹ lọ́kàn wọn lórí ìbò gbogbogbò tọdún 2023 wọ́n wá ní ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ti hàn dé báyìí kò sí àní ànímọ́ o kò sí abala ibi tí oníkálukú tó ti wá mọ́ tí o sì ti lè ní àǹfààní láti jìgbò lórí ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní ẹnìkan tọ́já wípé òun náà ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn mọ́jì ó bàjẹ́ lẹ́gbẹ́ òṣèlú PDP tí ó wá láti ẹkùn ìwọ̀ oòrùn gúúsù wọn ló ní ẹ má dàá kọ mi o àmọ́ nǹkan tí èmi fẹ́ sọ òun náà ni wípé bá a ṣe wọlé ó ní ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n gbọ́dọ̀ mú ní ọ̀kúnkúndùn o kì í ṣe pé bá a ṣe pín ọ̀rọ̀ òṣèlú nígunnígun wọn ló ṣe é lálàyé o wípé ẹni tí èèyàn bá mọ̀ wípé òun lè lò láti wọlé ìbò ló gbọ́dọ̀ gbá kuru mọ́ ó ní àwọn ò gbọ́dọ̀ fi ara àwọn lẹ́gbẹ́ òṣèlú PDP máa fi wí ẹgbẹ́ òṣèlú eléyìí tí ń tukọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé oníkálukú ló mọ ọ̀nà eléyìí tí ọrọ̀ ajé rẹ̀ fi lè pè lórí ètò ìdìbò tọdún 2023 eléyìí tí ó ń bọ̀ lọ́nà báyìí báyìí o ó ní ìdí abáre tó fi jẹ́ pé ẹni táwọn bá mọ̀ wípé awọ rẹ̀ kájú ìlú òun làwọn gbọ́dọ̀ fà jáde táwọn ò sì gbọ́dọ̀ wo pé apá bíi ló ti wá àbí apá abẹ́hùn ni ọ̀tẹ̀ wá ṣẹ̀wárí ní ti ọ̀rọ̀ tí Bọ̀dé George tí òun fi síta lórí ìgbà tí wọ́n lọ bí léèrè pé ah bàbá ẹ̀yin náà ti fi ìgbà kan jẹ́ igbákejì alága àpapọ̀ lẹ́gbẹ́ òṣèlú PDP rí olóyè Bọ̀dé George kílẹ̀ wá rí sí ọ̀rọ̀ bí wọ́n ti ṣe ń sọ yìí o ẹ̀ wọ́n ní Bọ̀dé George ní ah ṣe rí ohun gbogbo ẹja àfi lọ́lọ́run lọ ọlọ́run ọkọ wa lẹ́gbẹ́ òṣèlú PDP lọ́nà tí a fi gbà tó fi jẹ́ wípé ẹ̀yìn tá à ń fẹ́ yóò tó wa lọ tí ó sì wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àgbéyẹ̀wò rẹ̀ bákan náà ni bàbá tún fi léde o ó ní iṣẹ́ rí a lè pé igun ibi tí alága ẹgbẹ́ bá ti wá òun náà ni ẹni tí ó tún jẹ ààrẹ yóò ti wá o torí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ó ní ààtò nínú àmọ́ ní tòun tòun ní tí òun mọ̀ ni pé ọlọ́run ó tọ́ àwọn sí ọ̀nà láti mọ bí àwọn ó ṣe gbé ìgbésẹ̀ lórí ntọ́ṣẹlẹ̀ òun lẹ́gbẹ́ òṣèlú PDP kan náà wọ́n pé ọ̀rọ̀ ti ń jáde látẹnu ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Adamawa o ìyẹn Tairu Shehu Tairu Shehu ṣe àpèjúwe ọ̀nà tuntun tẹ́gbẹ́ òṣèlú PDP fi fààyè lẹ̀ fún oníkálukú láti mọ̀ wo ti apá àbí tó ti wá láti jìgbò fún ipò ààrẹ ó rí eléyìí iná ni ọ̀fẹ́ ẹ̀ ju o torí wípé àwọn lè ní àfojúsùn láti lè jẹ́ kí ẹgbẹ́ náà kó ní ìtẹ̀síwájú yálà kọ́ máa di pé eléyìí tí wọ́n á mọ̀ wò bó o la ṣe ṣe ó ní ìńtọ́dà jù ká ṣe òun ní kámẹ́nà bó o ní a ṣe gba orílẹ̀-èdè nàìjíríà nínú àwọn nǹkan tí ń kán lórílẹ̀-èdè yìí wọ́n lẹ́yìn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o ẹnìkan tó yẹ kó nífẹ̀ẹ́ sí àtìkù tó sì jẹ́ ọ̀dọ̀ àtìkù ní máa roko sí ni wọ́n ló ní ní tòun tòun bó ń ṣe wo Àtíkù náà lòun sì ń rí o gẹ́gẹ́ bí ẹni tó kù tó lè mú kí nǹkan sànmọ́nà ní ìbò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyọ̀n báwọn àwògedengbe wa ni o torí ìròyìn pọ̀ ọkẹ̀nu lójú ìwé kẹrin ìwé ìròyìn The Punch tí wọ́n fẹ̀ síbẹ̀ tó ní kálukú ti ń sọ tiẹ̀ bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ àmọ́ ẹ jẹ́ mú eléyìí kẹ́lẹ́ láǹfààní àti lọ yòókù lójú ìwé kẹrin wọn ni Ohanaeze Ndigbo àwọn ti fi ọ̀rọ̀ léde ń tiwọn o wọ́n ní wọ́n sọ̀rọ̀ lábẹ́ àbùradà ẹgbẹ́ òun káàkiri àgbáyé èyí tí wọ́n ń pè ní Ohanaeze Ndigbo worldwide wọ́n ní wọ́n sọ̀rọ̀ o wọ́n ní níta wọ́n ń ta wọn ẹ wo ẹ má jẹ́ kí wọ́n fi ọ̀bọ kankan lọ àwọn o ẹnikẹ́ni tó jẹ́ ọmọ tàwọn kò gbọ́dọ̀ lọ gba tíkẹ́ẹ̀tì pé òun fẹ́ díje dupò gbákejì ààrẹ o torí pé àwọn ń ta wọn àwọn ti forí okòó àwọn ti fi sọ̀ọ́dún pé èyíkéyìí tí ò bá ti lè ṣe tí àwọn ń fẹ́ àwọn gan àwọn ò ní dìbò tàwọn fún un lápọ̀dọ̀ tàwọn ń bẹ̀ òní o agbẹnusọ wọn tó fi ọ̀rọ̀ náà léde olóyè Alex Ogbonna wọ́n ní ọ̀nàjú ọ̀rọ̀ síta náà ni ó sì wí yanya wípé ẹ wò ó bá a ṣe wà yìí a ti mọ bí a ń lọ lẹ́yà ti ìgbò ìyìn tí àwọn sì ń jà á fún kìí ṣe láti gba igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà o ó ní bí àwọn ti ṣe wà yìí ń tà wọ́n ń tà wọ́n o àwọn ti sọ fáwọn ẹgbẹ́ òṣèlú ó ní ó pé àwọn àwọn ti sọ òfẹ́gbẹ́ òṣèlú gbogbo wípé àní àní ò sí o ẹ̀yà ọ̀dọ́ ti tà wọ́n ó ní káwọn náà ti mú ọmọ òye láàkó táwa yìí o ẹ pín wá sí ọ̀dọ̀ tàwọn èyí ti ṣe ẹkùn ìlà oòrùn gúúsù ibẹ̀ ni kí ààrẹ ó ti jáde ẹnìkankan lẹ́kùnlá oòrùn gúúsù wọn ò sì gbọ́dọ̀ lọ gba igbákejì wálé fáwọn igbákejì òun igbákígbá ni lọ́dọ̀ àwọn láàkó yìí ìròyìn yẹn gùn ọ́ kẹnu ojú ìwé kẹrin ìwé ìròyìn the punch ibẹ̀ ni wọ́n tẹ́ pẹpẹ ìròyìn yẹn sí ẹ̀wá ń lọ sí inú ìwé ìròyìn Saturday Tribune láàárọ̀ tèmi kí ni wọ́n ń wé kí ni wọ́n ń sọ lójú ìwé kẹrin làwọn náà mọ̀ gbé sí ìkẹrin ìkẹrin ẹ̀rín ìdùnnú ẹ̀rín ayọ̀ náà ni ó máa jẹ́ fún gbogbo mùtúmùwà wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹgbẹ́ alábùradà PDP ní Nàìjíríà wípé ah, ah, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ àtẹ̀jẹ́ kí ló bí i tí ẹ fi pé ìrìn àjò tẹ́ ẹ fẹ́ rìn sí ìpínlẹ̀ Sàǹfàrà ẹ̀ wọ́gilé ààrẹ àìlọ́ba kálójò àbẹ́ ẹ̀ lọ́ba tẹ́ ẹ tún fẹ́ fojokún dánwò wọ́n ní ìbéèrè yìí ìní wọ́n máa ń bi ààrẹ pé ààrẹ ṣé ẹ ságun ni àbí ẹ fẹ́ lọ rìnnà pàdé àwọn agbésùmọ̀mí tí wọ́n ń dáná ogun yá àwọn èèyàn tí wọ́n sì jẹ́ pé àwọn náà lè ń ṣe ìjọba lé lórí wọ́n pe ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n fi àwọn ìbéèrè yìí síta o lórí bí ààrẹ ti ṣe wọ́gi lé ìrìn àjò eléyìí tó pé òun fẹ́ ṣe sí ìpínlẹ̀ Sanfara tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní òní wọ́n ń béèrè ìbéèrè ọ̀hún lé lórí wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP ló wá ń ṣe lálàyé o wípé bí ààrẹ ti ṣe wọ́gi lé ìrìn àjò tó ti pé ọjọ́ ọjọ́bọ̀ àyà àjẹta lòun ò rí sí ìpínlẹ̀ Zamfara tí ò sì rí mọ́ òun à wọ́n ní ó túmọ̀ sí nǹkan lọ́dọ̀ tàwọn o wọ́n ní ó túmọ̀ sí wípé ààrẹ gan mọ̀ pé ìrìn àjò béèyàn bá fi rìn lọ sí ìpínlẹ̀ Zamfara lójú ọ̀nà eléyìí tó ti Gùzọ́ Sokoto wọnú ara wọn bẹ̀ wọ́n ló ti mọ̀ wípé ó léwu ni o ọ̀rọ̀ ń jáde látẹnu ẹnì tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ohun tó gbọ́dọ̀ dé etí aráàlú lẹ́gbẹ́ òṣèlú PDP mani debo olóògùn àgbà wọ́n pé ó ṣe ní àlàyé ó pé ní tàwọn tàwọn ìbéèrè tí àwọn kan ń béèrè lọ́wọ́ ààrẹ ni pé àníkínìdí tẹ́ ẹ fi sọ pé ẹ̀rìnrìn àjò mọ́ ẹ̀rù ń bà yín ń dánwò wọ́n ló ní odidi ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti fìgbà kan náà tún gba ipò ológun army general general nínú iṣẹ́ ológun kí wàá láàsọ wípé ó lè máa dẹ́rù bà wọ́n láti rin irúfẹ́ ìrìn àjò òun wọ́n ní sí èsè pé àwọn náà ti rí i pé ètò ààbò lápá abẹ́hùn ó ti fẹ̀gbẹ́ ń wọ́n gànà tán yányán ojú ọ̀nà kankan ní gbígbà ń bẹ̀ ó sì léwu ṣédi abáwa kọ́ ń bí ìbéèrè ni ìdáhùn ni wọ́n fẹ́ kí ààrẹ kí ó fi lé orí ìbéèrè hùn wọ́n wá ní ní tàwọn ṣá pẹ̀lú àti máa wo irúfẹ́ ìṣesí hùn ìyìn tí àwọn kan sọ òun náà ni pé ààrẹ o pẹ̀lú ti wọ́n pé àwọn ọmọ jẹ́ aláàbò àwọn sì fi àwọn èèyàn ṣàǹfàrà àwọn fi wọ́n ní ọkàn balẹ̀ wípé ewu kankan ò ní wú wọ́n èyí àtijẹ́ tọ́jà wípé orí agbàgbé ayélujára ẹni ààrẹ ti ń fi ọ̀rọ̀ ṣọwọ́ ah kí ló dé tí ààrẹ tí wọ́n pé àwọn ń bọ̀ ńbẹ̀ gan tí wọ́n ò lè rin ọ̀nà kí wọ́n ó sì fi dé ibẹ̀ wọ́n ní ní tàwọn o ojú táwọn fi wò ó ojú bí ìgbà pé ọ̀gbọ̀gbọ́n làgbàlagbà fi sáfún tó léwu níbi sáyẹ̀yìn fún màálù lójú títì ẹni ààrẹ fi ọ̀rọ̀ náà ṣe wọ́n ní ìlérí tí ààrẹ sì ṣe ni pé ààbò ọmọ dájú lù ṣé ń rí bẹ́ẹ̀ ìbéèrè míì túnú ìbéèrè kúnú ẹ̀ ojú ìwé kẹrin ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ gangan ni ìròyìn yẹn ńlọ́sọ̀dọ́ sí ẹ̀já wá sí agbo òṣèlú lójú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ gangan ni mo ti najú gan ìròyìn yìí o lélẹ́yìí tí wọ́n pe tọ́ gba kọ́ ọmọ wọ́n ní ẹ̀bùn pàtàkì tí í ṣe ẹṣin òun náà mọ̀ ní gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun tọ́mọ̀gbà o látọwọ́ Àkàndé wọ́n ní ẹni ó ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ̀ tí ó sì jẹ́ wípé òun náà ló tún jẹ́ alága fìdíẹ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní àkọ́kọ́ alága fìdíẹ́ lẹ́gbẹ́ òṣèlú ìyún olóyè bísí àkàndé lọ́mọ̀ ti gbé ẹ̀bùn bàǹtàbàǹtà kan fún ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí adégbóyèga oyètọ́lá o wọ́n ní ẹṣin ni bàbá fa okùn rẹ̀ légbóyèga oyètọ́lá lọ́wọ́ ó wá ń ṣe lálàyé fún pé tí mò ń wí ni wípé máa gun ẹṣin lọ ní ìpínlẹ̀ ọ̀ṣun tẹ̀síwájú nínú ìṣe ìjọba àrokò tí mo panu wọ́n ní ìpàrokò yìí ńlọ́mọ̀ wáyé nígbàtí gómìnà Oyètọ́lá tí ó pé tó ẹjẹ́ àṣẹ sí ìlà tí ṣe ẹkùn ìdìbò ti ìjọba àpapọ̀ ní ìlà níbi tó ti wáyà ní ilé bàbá pé àìmọ́ dójúde ọba kákànrè kọjá ẹjọ́ wọn yà kí bàbá wọn ni ó yà kí bàbá nínú ilé rẹ̀ tí ń bẹ ní ìlànì bàbá wa ni pé tó ẹ̀yìn ariwo ńlá la fi pàdé àlejò ńlá tí ọba wa kí ni torí ìdí èyí ń kọ́ ohun tó lámì tó ní àpẹẹrẹ ó ní èmi náà ó sì fi san fún ọ kó o lè mọ̀ bí inú mi ṣe dùn sí ìṣèjọba rẹ sí àti bí mo ṣe fẹ́ kó o tún mọ̀ tẹ̀ sí iwájú sí o wọ́n ní ọ̀fun ẹṣin ọ̀fà okùn rẹ̀ ó fi lé e ní ọwọ́ ni gẹ́gẹ́ bí ẹ̀bùn pàtàkì tí òun fún un wọ́n ní ó sì ṣe lálàyé fún un wípé n tí mò ń wí ni pé gbágbágbá bíi kẹ́tì bẹ̀lẹ́yìn mọ̀lú òun náà ni mo wà lẹ́yìn rẹ̀ o wọ́n nígbà gómìnà ọ̀ sọ̀rọ̀ gómìnà ní ah bàbá eléyìí tẹ́ ẹ ṣe yìí ọmọ tó jọ mí lójú ó sì yà mí lẹ́nu kọ́ làwọn ro kàn sí ah <laughs> ẹ̀rín rèé wọ́n ní ẹ̀rín ìdùnnú ìní gómìnà fi gbà á tó sì dúpẹ́ lọ́wọ́ olóyè àkàndé ah, nǹkan míì tí wọ́n tún jọ sọ àti nǹkan míì tó ṣẹlẹ̀ ńbẹ̀ ojú karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ gangan òun náà ní kí ẹ ti la rèé wo balance rẹ̀ ẹ̀wájú agbéra pápápá kábọ̀ sí ìwé ìròyìn eléyìí ti ṣe Saturday Sun ojú ìwé kejìlélógún bẹ̀ gangan ibẹ̀ gangan òun náà sì ni ìròyìn eléyìí tí ó wà o wọ́n ní ọ̀rọ̀ ti ń jáde lẹ́nu ẹgbẹ́ tó jẹ́ ẹgbẹ́ àwọn adarara lórílẹ̀ Nàìjíríà tá a mọ̀ sí Meyiti Allah léyìí tó jẹ́ wípé wọ́n ń fi ọ̀rọ̀ léde látẹnu ẹni tí í ṣe ààrẹ àpapọ̀ fẹ́gbẹ́ ọ̀hún lórílẹ̀ Nàìjíríà Alhaji Bello Abdullahi Bọ́dẹjọ́ wọ́n ní wọ́n ṣe lálàyé ni o ìpèsè rí àwọn náà ń wò ó bí ohun gbogbo ṣe ń lọ sí lórí bá a ti ṣe fẹ́ dìbò gbogbogbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn sì ń kíyèsí pé ariwo ń ta lálá láti apá gúúsù orílẹ̀‐èdè ilẹ̀ yìí wípé ẹ wò ó àwa lọ́kàn àwa ni ẹ ṣe àtìlẹ́yìn fún oníṣẹ́ rí ní tàwọn ń tàwọn àwọn ò ní í fepo bọyọ̀ àwọn ò sì ní parọ́ fún ẹnikẹ́ni o ní tàwọn o gẹ́gẹ́ bí àwọn ti ṣe ń gbọ́ tí ọ̀rọ̀ ọ̀hún ti ń lọ lọ́tún ti ń lọ lọ́sì tí kò wá ń pé tó ọ̀dọ̀ àwọn ni ẹ pín sí o ọ̀dọ̀ àwọn ni ẹ jẹ́ kó máa bọ̀ báyìí o ẹ jẹ́ kí agbára ó kù ní apá àríwá ẹ jẹ́ bọ̀ ní apá gúúsù ẹ jẹ́ bọ̀ ní apá àárín gbùngbùn oníbóńkálukú ṣe ń wí òun náà ni àwọn ń gbọ́ àmọ́ àwọn náà ní èròǹgbà ti tàwọn fún ẹnikẹ́ni tó bá ń fẹ́ àtìlẹ́yìn àwọn Mèyítì Allah àti Fúlàní lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ ẹni tó ti fi òfin de kí ibùjẹ tí màálù ó tẹ̀ máa jẹ kọ́ wà lórílẹ̀‐èdè nàìjíríà bá a bá irúfẹ́ ẹni tó rò bẹ́ẹ̀ tọ́wọ́ àrètí àtìlẹ́yìn àwọn gbàgbé yẹn ni o lọ́dọ̀ tàwọn torí pé àwọn ò ní faramọ́ àwọn ò sì ní ṣe àtìlẹ́yìn fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀ nígbà tí wọ́n ń bí léèrè ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan lórí ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lórílẹ̀‐èdè nàìjíríà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ rí èyíkéyìí ibi tí wọ́n bá ti sọ pé tó kò sí pé bóyá ẹ lè dáràn jẹ àyè dáràn sìrè àti yàá sọ̀tọ̀ fún yín kò síbò àwọn fúrúfẹ́ apá abẹ́hùn ẹ̀ ń bá gbé àsíá póun fẹ́ jẹ ààrẹ kọ́mọ̀gbèdé ọ̀dọ̀ àwọn o ìyẹn ni wọ́n fi ń sọ̀rọ̀ ó wáá fi èkejì kún oníṣẹ́ àríbá náà ṣe wáyé ọlọ́ǹgàn fúnra rẹ̀ àmọ́ dáríjìyàn ṣe eré yìí kẹ́yìn nínú ẹ̀yà Ìgbò tàbí Yorùbá tó bá pé òun rèé o àdíje dupò ààrẹ lòun òun dé o ọkọ̀ọ̀kọ̀ gbọ́dọ̀ wàá ṣe kínni wàá jáwé oríjìn fáwọn ni kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn fúlàní ná kó tó di pé yóò rí àtìlẹ́yìn ti tàwọn ọ̀rọ̀ tó sọkúnlẹ̀ ọ̀pọ̀ gan èmi kàn ra múbélé ń já ń bẹ̀ ni tí mo já sí i àfi àṣọyá lójú ọjà ni ọ̀dà bàbá padà dé ọ̀rọ̀ ti ń lọ lórí ìlànà bó o ní Kánú yóò ṣe rí ìtúsílẹ̀ gbà lọ́wọ́ ìjọba ẹnìkan ti sọ̀rọ̀ lé lórí ajá balẹ̀ ẹja dojú ọjà. ajá balẹ̀ ajá balẹ̀. Are you a photographer, cinematographer, vlogger, content builder? Are you into skip making and live streaming of events? Or do you aspire to be one in future? The Nigerian Photo Cinema Exposition 2022 is here. Theme Photo Cinema in Transit. Our guest speakers include Kelechi Amadiobi, Kelala Films, Unlimited LA, Nofe Bamuiwa, M12, Emmanuel Oyeleke, Show Lots, Film February 8th to 10th, 2022. 2022 from 9 a.m. to 4 p.m. daily. Venue Jogger Center, Ibadan. Registration fee is 20,000 naira only with breakfast and lunch inclusive. You can register now at www.npcexpo.ng. You can also call this number 0810 051 2628 for more enquiries. NPC Expo 2022 is brought to you by Broadnet Concepts in partnership with Canon lost. Media partner, Fresh FM. It was hot in àjọ solution providers multi-concept resources limited pẹ̀lú àjọṣepọ̀ àjọ elétò ìlera nípínlẹ̀ ọ̀yọ́ oisia àti nípínlẹ̀ ọ̀ṣun oyis ló ń kí gbogbo òṣìṣẹ́ ìjọba fún àmójúbà ètò ìlera yóò di òní digital health níbi tẹ́ ẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ nílò láti délé ìwòsàn kẹ́ ẹ tó gbà tọ́jú àǹfààní láti wá gbé èyíkéyìí òògùn tẹ́ ẹ nílò fún ìlera yín wá bá yín nílé tàbí lọ́fíìsì sísílẹ̀ o ọ̀fẹ́ sì ni ètò yìí kẹ́kọ̀ọ́ fòókọ́lẹ̀ nítakùn àgbáyé ti àjọ oisia tàbí oyis tàbí léyìíkéyìí ọ́fíìsì wọn ẹ tún kó àmójúbà ìbàdàn and Òṣogbo surgical mission season two níbi tí a ti láǹfààní fún ìtọ́jú àti èyíkéyìí iṣẹ́ abẹ ní ṣíṣe pẹ̀lú owó chíkíní bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejì di ọjọ́ kẹfà oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ nílùú Ìbàdàn àti ní Òṣogbo lẹ́tọ̀ yóò ti máa wáyé o lásìkò kan náà ètò iṣẹ́ abẹ yìí làwọn ẹlẹ́yinjú àánú ti gbé nígbọ̀wọ́ fún àlàyé ẹ pè zero eight zero five six five six eleven thirty eight zero eight zero fifty six fifty six eleven thirty eight àìsàn ò ní í àmọ́ káwa náà back. Yo. I don't know what you're going through, but we stopped by to tell you that what's in front of you is bigger than what's behind you. Oh, yes, we will definitely go huge this year to birth this level and start the year big. Triumphant Nation, the city of David, hosts Dr. Albert Femio Oduole to her 12th year anniversary on Sunday, the 30th of January, 8 to 10 a.m. and 10 to 12 p.m. Venue number 3 Triumphant Avenue beside Al Harry Hotel along Akala Expressway, Ibadan. For further inquiry, please call 070 32972355 or zero eight zero six three three seven four six eight nine. Hosts Reverend Biodun and Pastor Tolu Olusoya. ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nulá àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu àyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó Mr mmm. Àlàbí ọjọ́ yẹn máa rẹ o Pasuma. DJ Scopeman àti Láìdé Bákàrẹ̀ ààbò tó péye ń bẹ ọyẹ́ rere tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Housemark Hotel and Suites lórí Akala lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já ọ tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five makanaki makanaki mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ni kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó kọ́mù àti laptop bọ́ọ̀sì ṣe é rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fọ́ọ̀nù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tọ́sí máa ṣàn yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st Coco house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight aid ó sì lè kàn sí topsources.ng dáfídì sì fi gbogbo agbára rẹ̀ jó níwájú olúwa dáfídì sì wọ efodu ọgbọ̀ àsìkò tó ti tó láti tẹ́ pẹpẹ yìí kájọ gbóhùn ọpẹ́ sókè káyé lóhùn àrò olóńgòrò judah mega praise twenty twenty two. àwọn àdàgbọ̀ ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ ní monday tó ń bọ̀ yìí sí malete baptist church nígbà tó dún orin yìí bá ń rọ̀ látẹnu yín ká yé fẹ́lẹ́ láre tẹ́ríba torí ṣe ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò mike abdul bísí aláwìyé bukola kí adé sẹ́wẹ́lẹ́ jésù bàbá tó mi ṣe testimony àjàgà àjìdára elijah akitunde ọlọ́run ò sọ bẹ́ẹ̀ bídèmí ọláọba yẹtúndí ààrẹ esther ìgbẹ́kẹ̀lé yomi ọlábísí adégbòdù twins kẹ́ni ológun ara gòkè ìbájọ́wà káyọ̀dé oyèwọlé ìṣòro ayé mi just adétó ìdòwú fan treasured lizzy àtọ̀tọ̀lọ́pọ̀ olórin ẹ̀mí pẹ̀lú àwọn adẹ́rìn pòṣónú bíi wòlíì àgbà mc remote nepa boys peter peteru mc acapella wòlíì àrólé reverend kẹ́hìndé alábí lólùgbàlejò jíjà mega praise twenty twenty two àpéjọpọ̀ orin yìí tá nítorí ọjọ́ bí ọ̀mọ̀wé Yínká Ayéfẹ́lẹ́ lọ́dọọdún January thirty first Monday tó ń bọ̀ yìí ni o látago mẹ́jọ àṣálẹ́ dilẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ ní Malete Baptist Church Ìdíodò challenge Ìbàdàn bá a bá ṣe jọ yìn láàmú gborí ọ̀tún má sì gbàgbé ọ̀fẹ́ ni kò sówó wọlé kàdé dájú pé wá pẹ̀lú nǹkan ìbomú Judah mega praise twenty twenty two wo èso olè kọ́lé ti Jésù. bàbá mo wá ṣọpẹ́ o mo tún wá ìyàn oṣù ká. ajá balẹ̀. ajá balẹ̀ níkànnì fresh fm àjárawọ́ àjárasẹ̀ náà lókù ẹja ṣe ní pápápá bí ẹni tọ́ka bí ẹni júwe àwọn ibi tẹ́ ti bá àwọn ìròyìn pàdé òun náà láàárọ̀ àfi ṣe torí wípé ọjọ́ ti ń lọ àmọ́ ìròyìn kan wọlé ajá àbálẹ̀ ìròyìn tó wọlé sínú ajá àbálẹ̀ ni o wọ́n ní lójú ọ̀nà eléyìí tó ti Ìbàdàn lọ sí Ìjẹ̀bú lágbègbè ibùsọ̀ gbọ́ọ́rọ́ gangan wọ́n ní ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ láàrin tírélà kan àtọkọ̀ kan tó sì jẹ́ pé àwọn èèyàn wọn ń bẹ nù páàhẹ́ ń bẹ̀ gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí tó bá kàn nínú àwọn aláṣẹ ni agbófinró ni àti gbogbo àwọn tọ́rọ̀ náà kàn ẹ dákun ẹ bá ní yọjú síbẹ̀ àníkàn jàǹbá o ìyìn tí mo pẹ́ àwà àfàbọ̀ lé lórí òun náà ló ń jáde o látẹnu ẹnì tó jẹ́ pé òun náà ni mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ lófurufú ìyún ní First Republic náà ìjọba àwarawa àkọ́kọ́ tó tún jẹ́ amẹ̀tọ́ọ̀lù olóyè Mba Zulike Amechi ó ti na ọ̀rọ̀ síta o oníṣẹ́ rí tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ Kanu òun ti ṣe bẹ́ẹ̀ òun ti gbéra pa òun sì kàn sí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari o wípé kí wọ́n rí i pé Nnamdi Kanu ó jẹ́ eléyìí tí wọ́n gba ìfikùnlukùn láti fi sílẹ̀ nígbèkùn ìròyìn yẹn gùn ọkẹnu ojú ìwé kẹtàléní ogún ìwé ìròyìn Saturday Sun ibẹ̀ ló wà ntójọ nǹka fi wéhùn ní ojú ìwé keje ìwé ìròyìn Saturday Tribune wọ́n pe àwọn ẹgbẹ́ kan léyìí ti ṣe ẹgbẹ́ Association of Yorùbá Nation eh, tí wọ́n jẹ́ mùsùlùmí àti àwọn eléyìí tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì ńbẹ̀ wọ́n ní wọ́n ti ké gbàjarì o sí ìjọba orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n jẹ́ kí wọ́n fi ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọmọ yorùbá ni olóyè sunday adéyẹmọ ìgbòho ṣà kí wọ́n jẹ́ wọ́n tú sílẹ̀ wọ́n ní ọmọ tí lé lóṣù mẹ́fà tí ọjà wípé wọ́n ti gàn án kalẹ̀ sí ilé olómìnira benin láì sí pé bóyá pàtó ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n ní àákótó kíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gbé ìgbésẹ̀ láti rí pé wọ́n fi Sunday Igboho ṣá wọ́n fi sílẹ̀ ojú ìwé keje ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni ìròyìn yẹn ló sọ̀dọ̀ sí làárọ̀ yìí ṣẹwárí ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Tribune ìròyìn eléyìí náà wà ń bẹ̀ o tí wọ́n pe ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari tóun ti gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni wọ́n ti kẹ́dùn pẹ̀lú ẹni tí í ṣe sẹ́nitọ̀ fún ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ ọ̀yọ́ nílẹ̀gbìmọ̀ asòfin àgbà sẹ́nitọ̀ Teslim Fọlárìn lórí ikú eléyìí tó pa aya rẹ̀ lójúdé ìyún eh, amòfin Angela Fọlárìn wọ́n ní lọ́sàn-án àná ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ẹnì tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ Fọlárìn gangan YSO Ọláníyì ló fi ìkéde ọ̀hún léde wọ́n ní ọgbà bẹ́ẹ̀ ìsìn ni ààrẹ ilẹ̀ yìí tó ń ti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí ọ̀hún bó ló ṣe lọ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni ìròyìn yẹn ibẹ̀ ló wà ṣẹ̀wárí Wike ó tún ti wí kòǹkò léyìí tó fi sọ pé ilé ẹjọ́ eléyìí tó ga jù ní Nàìjíríà Supreme Court gangan àná ni wọ́n ń dì lọ́wọ́ o àṣẹ kan èyí tó fi sọ wípé gbogbo nǹkan tí ń jẹ́ owó orí ọjà tá a mọ̀ sí VAT ìpínlẹ̀ ló yẹ kó kìí ṣe ìjọba àpapọ̀ ó ní ẹjọ́ òun ìlẹ́gbìmọ̀ asòfin àgbà ní nàìjíríà òun náà ni ó ń dà lọ́wọ́ kọ́ ojú ìwé kẹrin ìwé ìròyìn the nation ibẹ̀ gangan ni ìròyìn yẹn ló wà ẹ fẹ́ mọ bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ bó ti ṣe bẹ́ lórí tó ní òun ṣe pẹ̀lú ìbò ti abẹ́nú lẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ èkìtì ojú ìwé kọkàndínní ọgbọ̀n ìwé ìròyìn the nation ibẹ̀ ni ìyẹn wà àákò ó ti kó wa ní pàpamọ́ra ni ìdí abásínú tó fi jẹ́ pé ibi tí a láǹfààní láti rọra gbé e mọ́ lórí ajá balẹ̀ láàárọ̀ tòní níkànnì fresh òun náà rèé ọgbà tí èmi bá sì ti dìde ẹ ti mọ̀ pé àní àní ò sí oyin àdó òun náà ni ó wọlé tẹ́tí láǹfààní àti máa pàdé ààrẹ ọlálọ́mí àmọ̀lé àti igwe kọmọláfẹ́ ọláìyá láàárọ̀ tòní ọmọ yín ni ẹ sì mọ̀ pé ọ̀rẹ́ yín náà ni olólùfẹ́ yín ti ẹ̀fẹ̀fẹ̀ ire tó pọ̀ tó náà fẹ̀yìn fún ayọ̀ rẹpẹtẹ láṣẹ mi Èdùmàrè ọjọ́ àbámẹ́ta tèní ire ní ọba Èdùmàrè yóò jẹ́ kí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kọ́ sọlẹ̀ sọ́ọ̀dẹ̀ kó wa wa o òpin ọ̀sẹ̀ yìí kò ní jẹ́ kan tó kù fún wa yóò sì jẹ́ òpin ọ̀sẹ̀ rere fún ẹnìkọ̀ọ̀kan wa ọgbà àtúnjọ pàdé bọ́ba di ní ọ̀la láṣẹ mi Èdùmàrè bó bá di ní aago mọ́kànlá kọjá ìṣẹ́jú mẹ́wàá lórí múyọ̀